èyí tí a kò wà lọ́wọ́ ọ̀nà àbẹ̀lẹ̀ báwò kí kìtàbí sí nínú tírà rẹ̀ ìjẹ́rìí ìbàyà nílẹ̀ àìní wàhálì tírà tó kálàyé mọ̀ sínú àdéhùn àtọ́látọ́wà fún wọ́n ní afáwa sọ yìí pé ahsan mara aitu èyí tó dáa jù nínú ohun tí mo rí fi àdábì tàálómi wọ̀tẹ́fàkóyè nípa ẹ̀kọ́ tí ń bẹ fún kíkọ́mọ̀ àti lílágbọ́yé mina nazimi nínú orin tí wọ́n sìn jọ. òun lè sọ pé wọ́n máa ń lọ fi ti alòlówé mina rogers alòlówé mina rogers rogers yẹn òun ni pé tọ́wá lórí kí ni wọn anazmul almajhul alabahri. الرجل هنا مستفعل مستفعل مستفعل مستفعل مستفعل مستفعل oni wọn bá dùnhùn wọn ni apá kan àwọn afá kẹdẹrẹ o yẹn sì buhu ilal ma'mun wọn máa ń lọ fi ti ma'mun afá ni wọn kọdọ ra'aytu ìrọdà máa zukirọ min zalika li husni ẹ èmi dẹ̀ rí sí kí n lọ mú wá ohun tí wọ́n sọ nínú irú àwọn orin yẹn lè hosni nítorí bó ṣe dáa tó ọ̀nà ìwọlé mọ̀ ọ̀rọ̀ ọjọ́ òtù àti ohun tí mo tún rẹ̀ kan rẹ̀ tí mo ní rẹ̀ kan mi náà nẹ́fẹ̀ẹ́ bí he ṣe láti ṣàǹfààní. lè mọ̀ ń tọ́lá àkìtà bí hádà sẹ́ni tó bá ka tẹ́ra tọ́láwọ̀ ẹ̀ ní ìdáǹkà yìí. ọ̀nà nẹ́fẹ̀ẹ́ àná lọ́hùn wà ìyá ọ̀hún bẹ́ẹ̀. ọlọ́run kó jẹ́ wúlò fún wa àtẹni tó ṣe náà wọn ni wàá lánbí ànẹ̀lẹ̀ àìlmọ̀bẹ̀ tá a lómi wàlhífdì wà lé ìtìkánì wà tàfàhómi wàlhílmù kọ́d yorùzákòhò sọgírú ìsínìhì wọ́n yóò xúrọ̀ mọ̀lẹ́ kẹbíírú wà ìnàmà márùn-ún bí asùn. منكريه ليس برجليه ولا يديه لسانه وقلبه المركب في صدره وذاك خالق عجب والعلم بالفهم وبالمذاكرة والدرس والفهم wàdárìsí wàlìfìkìrọ́tì wàlì múnẹ́dọ́rọ́ ó ní wàlẹ̀ lọ́mọ o. ṣe ànàlẹ̀ ìlmẹ́ pé dáadáa ju ìmọ̀tá ẹ̀rí yẹn ò bí ta àlómi ọ wà pẹ̀lú kéèyàn kọ́. kéèyàn tó lè mímọ̀ yẹn akọ́ ni. wọ́n dà níbi náà láàfáà rẹ̀ àlàáfáà náà ìbẹ̀rẹ̀ náà níbi sálá wàhálàm lọ kọ́kọ́ mọ̀ nàbẹ̀ anẹ̀rẹ̀ ẹ̀lmọ́ pé dáadáa jìnnà tó ta àlómi ìyẹn máa ń kọ́ ọ ni wàlẹ̀ ṣèbùdé tíyẹn bá kọ́ tíyẹn á tún ha sórí wàlẹ̀ ìkọ́ni èyàn ó tún mọ̀ ọ́ lámọ̀dájú wọ́tàfà hómi èyàn ó tún wá sí kí ni ọ èyàn á tún gbọ́ yìí èyàn So, you so ó ní wàlẹ̀ ilm ẹ̀ tí wàá rí mọ̀tàwí o kọ́dí yorùsọ́kù hù sọ̀gírù ó ní wọ́n lè fi ìmọ̀ wọ́n lè fi sìkẹ́ ọmọdé nígbà mi ìsinmi yìí á lọ́jọ́ orí ni o wọn yóò hàn ọmọ lè kẹ̀bíirú wọn á dẹ̀ sí ilé wọ̀ fágbàlagbà ó pọ́sibú ngbà mi kò sí pé ọmọdé wọn á fi mọ̀ kẹ́ àgbàlagbà. wọ́n á ṣe ilé wọ̀ ẹ̀rí ó ní wà iná má rè má rè ó bi àgàrà ihe àti pé ọmọnìyàn nìyí o ọmọnìyàn ń jẹ́ èèyàn bi àgàrà ihe pẹ̀lú nǹkan méjì tí ń rẹ̀ ihe kì í ṣe pẹ̀lú ọwọ́ ẹ̀ méjèèjì ní fi ń jẹ́yàn lisanu wakọlibu mọrọkẹbu ọmọnìyàn ń jẹ́yàn pẹ̀lú ahọ́n rẹ̀ àti ọkàn rẹ̀ tí wọ́n gbé gùn ún lára ìyẹn ni pé alimọrọkẹbu fi sọdiri èyí tá a gbé gùn sínú gbáàyà rẹ̀ ọkàn tí wọ́n fi sínú gbáàyà rẹ̀ wọ́dà kàkálíkò ní àjàbọ̀ yìí ẹ̀dá ìmọ̀ ni zaka ìyẹn o khalikun ajab ẹ̀dá ìmọ̀ e ni lọ́kàn nínú wọn náà fi sọ pé lisanu lifata ní sun wọn ní sọfọ aduhu wọlam yẹbùkọ ilà sóratàlá mi wọ jáde ìpè ahọ́n ọmọ nìyẹn ìlàjì ni ìlàjì tó tún kù ní kíni ọ̀hún lọ́kàn rẹ̀ kò sí ohun tó kù láàrin yẹn kíni lọ àwòrán ẹ̀rín àti kíni ọ àtẹ̀jẹ̀ lásán ló tún kù lára so ó ní wàlẹ̀ ìlmù ó ní sẹ́ wáá rí mọ̀tàwí yìí o ó ní wàlẹ̀ ìlmù bẹ́ẹ̀ fàmí wọ bẹ̀lẹ̀ muzakara tẹ́ ẹ rí mọ̀ o ó wà pẹ̀lú kágbọ́ yìí wọ́n bẹ́ẹ̀ àti kéèyàn tún máa ṣe àtúnyẹ̀wò rẹ̀ àtúntọ̀ òun ni màá fi yé wọ́n dárò sí àti ká tún kọ́ ọ́. Hmm? sọ dárúsù tó gbà lérò mi òun ni pé kéèyàn ṣe dìránṣà rẹ̀ òun náà máa ń tún ọmọdé akárangba mi pé ṣẹ́tù ṣe dìránṣà bíi kí wọ́n gbọ́rọ̀ kan síwájú yẹn wọ́n wá yí rẹ̀ wò dáadáa dìránṣà ni ẹ jẹ́ ká ṣe dìránṣà àwọn nǹkan wọ̀nyẹn lẹ́rù pé kì í ṣe bí ọ̀rọ̀ pé wọ́n kọ́ yẹn lẹ́kọ̀ọ́ lásán wọ́n máa ń lo dìránṣà wọ́n lè rí pé ṣé ẹ̀yin náà sì ti ṣe dìránṣà gbogbo àwọn ohun tó wù yẹn ẹ̀fẹ̀rí pé kò sí rọ́ńbẹ́ ṣé bó sì ti yẹ kó rí ni àwọn náà ń kiri jáàbù wọn ni ìmọ̀ bìlfà ni a máa wáyé pẹ̀lú àgbọ́yé wọ̀bẹ́lì mùzàkàrà àríkù sálàmù tó lọ́ba káàtó wọ̀bẹ́lì mùzàkàrà àti pẹ̀lú kéèyàn máa ṣe kíni o kéèyàn máa tu yẹ wọ́n dábìsí àti kéèyàn yiri rẹ̀ wò náà ní sóbi yẹ yiri wò wọ́n fi rọ́ọ̀tì àti ríronú. kéèyàn náà ronú sí èyí tó bá ní ìdí ronú kéèyàn ronú sí wálé mọ̀nà ẹ̀ sọ̀rọ̀ àti kí ni mọ̀nà ẹ̀ sọ̀rọ̀ ìfọ̀jọ́mi tó rọrọ̀ ẹ̀yin náà yá jọ ń wò ó láàrin ìmọ̀ àti àtọwó mọ̀nà ẹ̀ sọ̀rọ̀ nìyẹn láàrin ìmọ̀ àtọwó ìwo ni ó wá pàtàkì o ti gbàgbé pé wọ́n lò nílé sùn nítorí pé o gbówó sílé eléyìí ò ní ẹ́ wọn mọ̀ pé mọ̀ ní sìnwó dẹ̀ sì máa sọ ni o lè kí n ò lè jí wọn kẹjọ máa jọ sí mọ̀nàsọ́rọ̀ àtúnyẹ̀wò kẹjọ máa ju ní odidi ẹ̀kọ́ kẹsẹ̀ ní bẹ̀rẹ̀ akọ́nù àlàwà ní ghana wọn pè ní adabul hiwari wàlúmọ̀nà ẹ̀kọ́ bó la ṣe lè bára ẹni sọ̀rọ̀ àti bó la ṣe fọ̀rọ̀ jómi tó rọ̀rọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n kó wá ń bẹ́ bí rọ̀rọ̀ ẹ̀ eh, nàmúrúsà àti nàbẹ́ńlá yẹn bọ̀rọ̀ ṣe máa sàrà ọjọ́ sọ pé èmi náà lọ́lọ́run wọ́n lè pa ẹ̀ lè jiyàn tọ́mẹ́nìkan tó lè kíni wọn ọ̀pọ̀ àwọn tẹ̀sí náà àwọn méjì tó ti ọ̀dájọ́ kú fún kẹ ọ̀dájọ́ ikú fún kẹ ọlọ́kẹ́ ó máa sùn ẹ̀wọ̀n ẹ̀wọ̀n gbére ẹni tó kún kẹ fi sẹ́wọ̀n lásán wọ́n bá pa òun èyí tó lè dájọ́ fún ní ọmọ alọ́wọ́ ti jí kẹwọn ti yẹ kan ní ẹ̀rí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin òun àti ẹ̀yàn nínú àwọn ọmọ náà rọrọ̀ ni ọ̀rọ̀ yẹn sì ọmọ náà rọrọ̀ ni ṣe pé ànídìí mò ń ká bá rọ̀ ń bẹ̀ ẹ rí i pé Ibrahim ń sọ̀rọ̀ bí ẹni yí pé tí nàmọ́sù bá fi ẹ̀yìn rẹ̀ kánlẹ̀ yọ gbà ti ń jẹ́ àdábò ní ìwà rẹ̀ náà rọrọ̀ nìyẹn bọ́n ti ń sọ̀rọ̀ yẹn bíi pé wọn ò mọbi tọ́rọ̀ yẹn lè láǹdì sí ẹ̀rọ pé máa ń náà máa ń rọ̀ ṣùgbọ́n mo ti máa ń wò wọn jù ní kọjá sí pé táwọn bá jọ sí mọ̀nà sọ̀rọ̀ báyìí kó fẹ̀yìn òun kanlẹ̀ kìí kàn rí bẹ́ẹ̀ ní káwọn la ìwọ́n máa ń wo òun pé táwọn bá bẹ̀rẹ̀ sí fa ọ̀rọ̀ yẹn kó fẹ̀yìn òun kanlẹ̀ ní máa wò ó ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà kìí rí bẹ́ẹ̀ òun ni máa ń dùn wọ́n yìí. àbẹ́ tíkẹ́ẹ̀tì gbogbo àwọn kinní ẹ̀ ni wọ́n máa kó wá àti ti ti mú ẹ̀yìn ló ń pè ní àdágùn ní ìwà àwọn ọ̀nà náà bọ̀ ẹ̀rì bọ́lọ̀ yẹn ti ń wá bọ́lọ̀ yẹn ti ń wá. Hmm. àti wíì tó máa ń ṣe láàrin àwọn ànẹ́bí ọlọ́run àtàwọn ìjọ wọn yẹn tí wọ́n sọ̀rọ̀ tó ní òfin lè tí wọ́n sọ̀rọ̀ àwọn nàbí láyé nuhu àlè sàlám nàbí láyé musa àlè sàlám ẹ̀rí tó bá yí ilé ẹ yí ilé ẹ ó fi ráhùn wọ́n kọ́kọ́ jọ ń sọ̀rọ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n gbọ́ ya tó di pé ọlọ́ọ̀kan ní gọ̀ọ̀wù ti ń sọ fún pé mo rọ́bù àlẹ́ mi ta ni ń jẹ́ bẹ́ẹ̀ gan ẹnìkan ló ń re gbogbo àwọn ta ni ń jẹ́ bẹ́ẹ̀ tó nàbí ìlànà sáà náà bá yí sókè fún ọ̀dà àwọn bùkún ọ̀rọ̀ bù àbá ìkùnmọ̀lì ọba bálaba bẹ́ẹ̀ tí wọ́n ti lọ láti jọ yẹn tí a ń bọ sọ̀rọ̀ bóòlù tí a ń sọ̀rọ̀ jàtìjàtì láì sẹ̀sìn ọ̀pẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n kẹ́hìn láń sọ̀rọ̀ yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ tọ́lá ti wí tiẹ̀ òun ní òwì sí tọ́lá ti wí tiẹ̀ òun náà yí sókè báyìí òun náà yí sókè. ọ parí kó tó ta kìlọ̀ àbí kí wí fún níbi sọ́ọ̀tù sàrà yẹn ẹgbẹ́ tó rí yín bá pé. tó rí yín bá pé ni eh, nǹkan tó ta kìlọ̀ ní ti sàrà bẹ́ẹ̀ bá nílà káyè nígbà tí a tó tó sọ wípé ọ̀sẹ̀ kan tọ̀ wèrè tọrẹ yín ẹ hàn pé kíní ẹ̀ bó ti gbé kíní wá yẹn bẹ́ẹ̀ náà ni nàbí láì mọ̀ sáfẹ́ ní alóhùn tọ́nujá wípé ní tí ọkọ bẹ̀rẹ̀ ohun tiẹ̀ ní ọ̀kọ̀ọ̀kọ̀ ga ìwọ ló ti wà lórí òdodo. irú ẹ̀ náà ni tòjíṣẹ́ ọlọ́run ọba tó ń jọ ń sọ àtàwọn kẹfìrí pé wa ẹ̀ ńlá òye yá kú ràhálà húdà òfin dáná lè mọ bí ẹ dákun sórí ìsìnlẹ̀ lànà bí wa. sórí ìsìnlẹ̀ rẹ̀ bíi pé ànábì ọ̀bọ bíi tí gé owó tí ó dẹ̀sì mọ̀ kórè òdodo lòún wa. àtúrò yìí tó ṣẹlẹ̀ láàrin nàbí láyà eh, sallallahu alaihi wasallam àti nígbà tó sọ pé òun lálàá pé àwọn wọ mọ́kà wọ́n bá tún dé bòde wọ́n bá tún sáfù mọ̀rún bá ní ìtúsọ ọlọ́run olóhùn wá bá ṣé kèsè kórè òdodo làwa wá àwọn yẹn wà lórí ìbàjẹ́ ànágbè ní bẹ́ẹ̀ ni ìtúsọ ọlọ́run ní òjíṣẹ́ ọlọ́run sì ni ní wọ́n mọ̀rún ṣé kèsè pé àwa làwa wà lórí ìmọ̀ràn àwọn wà lórí ìsìn òjíṣẹ́ ọlọ́run ní bẹ́ẹ̀ ni ó mọ̀rún òjíṣẹ́ ọlọ́run sì ni ní ó ju àwọn ìbéèrè ó tó lọ rẹpẹtẹ bíi mẹ́rin márùn-ún jù bẹ́ẹ̀ lọ. ìṣe ọlọ́run ti ń da ọlọ́run sí rẹ̀ sọlọ́lá rẹ̀ sọlọ́ ṣe ṣùgbọ́n mọ̀ rò jù ọlọ́run ní ilé ìpa ọmọ kórìí lójú rẹ̀ nípa àsìwọ́ ọmọ kàyìnrà yìí ẹni tó geri geri ẹni tó gerun gerun nu wa ẹni tó ń fárí fún fárí nu wa irú eléyìí nínú àwọn àdáàbò ṣe wá rọrùn ní ẹ̀rọ nìyẹn. ẹ̀ ọ̀pẹ́ káàdì jagbe mo ní mo lálàá ó ní pé kí n farabalẹ̀ dá lóhùn pé òjíṣẹ́ ọlọ́run ti wá ní ní wọ́n máa wò ó wá ka gbogbo kìnìún yẹn lọ wá ní tọ́ba wá rí bẹ́ẹ̀ táwọn ni wọ́n á dára padà àwọn yìí ní bọ́lá ti gbà nìyẹn kó tó wá padà di pé àlá wá dòdòdò mọ́rùn ní ó sì padà bà wọ́n nú jẹ́ ìta lọ́rùn ẹ̀ kóhun àlọ́ sàmì ìdí yẹn tẹ̀lé ìṣẹ́ ọ̀rọ̀ sọlọ́lọ́ àlọ́ túrẹ̀ rẹ̀ ìṣẹ̀lẹ̀ sáré ní ìṣọ̀lá ó dúkìá ọ̀rọ̀ mùnẹ́ sọ̀rọ̀ ni mò ń sọ fún wa kádọ́gbọ́ kéwú díẹ̀ mbẹ́ yẹn náà nígbà tó bẹ̀rẹ̀ sí pé mọ̀gá ní àwọn ọ̀rọ̀ ogun pín ó àṣàrà ó fáwọn kan nínú àwọn kọ̀bá ìlú arab ó gbọ́lá fún wọn jùlọ fún wọn ní nǹkan ogun tó pọ̀ báwọn àǹsọ́rù ṣe ṣèjọ nìyẹn ló bá bẹ̀rẹ̀ àwùjọ tí kìí ṣe pé mo bá yín tẹ túká ọlọ́run lòmí sọ àfi tẹ fi kó jọ wọn ní bẹ́ẹ̀ ni ṣéke ọka gbogbo àwọn kìíní yẹn fún ọlọ rẹpẹtẹ wọn ní kí ló wáá dé tẹ fi lè ní sùúrù káwọn kan máa kọrọ ògùn lọ kẹyìn ọtẹ lánàá bíi ntí á wọn bá lè jẹ ọlọ́run àti gbà lẹ́yìn ìgbà tó sọ àwọn ìbéèrè tó pọ̀ yẹn lù wọn ṣéke ṣe pé mo bá yín ní ara ẹni tó sínú ẹ ẹ padà dẹni tọ́mọ̀ náà ni ó bí wọ́n gbogbo ẹ̀sìn bẹ́ẹ̀ ti fọ́n ká tẹ́lẹ̀ kó tó di pẹ́ padà sopọ̀ báyìí wọ́n dáhùn pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni báyìí la yára sùn lọ́wọ́ gbọ́ parí gbogbo ẹ̀kan báyìí ọba ní kí láyé tẹ̀ fi lè yọnu káwọn ẹni tí wọ́n máa kó dúkìá lọ́wọ́ máa kó lọ ẹ̀yìn tí kẹ́yìn máa kẹ́yìn máa tẹ̀ lánàá ibì lọ́nà wọ́n bá ní àti gbàgbé òjì sí ọ̀rọ̀ sọ ẹ̀sẹ̀ ìmọ̀ ńkọ́ obìnrin fà pẹ̀lú àgbọ̀yé mi wọ́n mo zàkàrà àti pẹ̀lú kíni o ká tún ṣe kíni àtúnyẹ̀wò wọ́dà àti ìyíwò dáadáa wọ́n lè ṣe ìhàdì àti ìrònú. ẹ̀pẹ́ fíkà náà ní ma amọ̀ràn lọ́hùn bí. nínú kẹtọ́ lọ́wọ́ ọba àlekẹ́ ọlá pàṣẹ rẹ̀ ni. ìbáàdà lòun náà bẹ́ẹ̀ kọ́ ní sọ́tù sọ́tù alẹ́ ìmọ̀ràn náà rí. lẹ́bí náà yẹ kó ọ̀nà lọ́hàn kí á mọ̀ ọ̀rọ̀ dáa. وعلى جنوبهم يتفكرون في خلق السماوات ربنا ما خلقت هذا باطلا nínú nǹkan tí mo tán afárá sọ nínú tẹ̀síì àyà yẹn ni pé nínú nǹkan tó lọ́wọ́ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ tó pàṣẹ ni àtàfàkùrù fi xàtì sẹ̀mà wà tẹ̀ ọ̀n kẹ́yìn wá ti dẹ̀kun yẹn mọ́ lọ. nínú ìbádà la wa so wàlí fíkìrà àti ìrònú níbi tó yẹ ká lu ká lu ìrònú sí pàápàá jùlọ ìdọ́lọ́wọ̀n àwọn yọ̀ lọ wọ́n lè mọ̀ náà ẹ̀ mo sáfẹ́ fà pẹ̀lú ọ̀rọ̀ mọ̀nẹ́ sọ̀rọ̀ yẹn ni wípé yífùn mi yẹn wà lórí òdòdó báyìí èèyàn ní ṣe bíi pé yẹn ti wọ́n ti fi owó sí. èèyàn máa èèyàn ní gbé ohun ọ̀gbọ́dọ̀ lé ní sọ́díjà padà tẹ wá wí bẹ́ẹ̀ kí lè fẹ́ sọ pẹ̀lú àdéhùn ọ̀dà nǹkan báyìí ni bí àwọn alámàlọ́ òkú tí wọ́n ń bá dr sọ́hún sanjẹ́ lọ àbẹ́ ti gẹ̀ẹ́sì tèèyàn máa bá wọn ṣe lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn yẹn gan wọn padà sọ ah ìrọ̀lẹ́ ni yìí ń pa òdodo lélẹ́yìí ń sọ ọ̀rọ̀bà ìnsánì ọ̀rọ̀bà ìnsánì yàrá ẹ̀ nọlẹ̀ xẹ́fúrúbà ó ní mélòó mélòó èèyàn ní mẹ́rin àlẹ́fù yóò hàkéwò wọ́n yóò rí do nàṣọ́ wọ̀ yà hàké láfúrúbà ó tó ti pé ó dẹ̀ sì máa mú ní sùwà báyìí yóò mú ẹsẹ̀ ọ̀rọ̀ wa wọ́n yà hàké láfúrúbà á dẹ̀ sì tún mú ìró gbólóhùn wa ṣùgbọ́n tó mú ìró gbólóhùn wa tó mú ní sùwà ni àfáà fàmọ́lá ń fi jẹ́rìn hìn nàṣí bọ́n onípín kankan níbi ohun tó yàtọ̀ sí gbólóhùn àti nẹ́sùn tó ń wáyé. mímọ́ àwa rọlẹ̀ àlẹ́ rọlẹ̀ àdìbò nínú ohun tó ní mímọ̀ tó jẹ́ lẹ́kọ̀ọ́ mi máa ń kó sórí tí ó gbèrú tí ó kó jọ kò sí nǹkan kan lórí ẹ̀já àdìsí tọ́ka ni lọ kò sí nǹkan kan lórí ẹ̀já àyà tọ́ka lọ ọ̀dà emu ìsìsì àdìwà pẹ̀láyà tẹ̀ fún wa láti dájí yọ̀ọ́ máa wọlé ni kíni kíni ẹ̀yàní mọ̀hálù ṣáhìdì bẹ́ẹ̀ kí lè fẹ́ fi sẹ̀rí kí ọ̀dà ẹ̀ ń bá wa sọ̀rọ̀ pé bíbímọ ìbímọbìnrin pé ká má rí sí láìsí ẹ bá sì bẹ̀rẹ̀ sí ní kó àwọn àyà wa nínú àwọn àyà tí ẹrù wá yìí ẹ mú ìwọ̀n tẹ́ fi sẹ̀rí bẹ́ẹ̀ kí ni kókó ẹ̀rí tó wà ní ènìyàn ní orí sọ àbádìsí náà ni yọ ọ̀rọ̀ dálẹ̀ lọ níbi ilẹ̀ bí ẹni yọ bá da gbogbo ẹ̀rù máa lọ́wọ́ àní máa kókó ẹ̀ mọ́ ẹni rúbà ìǹtẹ́ẹ̀nì mélòó mélòó èèyàn ìyànà ẹ̀ lọ́nà hìrìdà àárí hake wúndò dọ̀ wọ́n yóò rí dùn násìkò àádẹ́sì mú ẹsẹ̀ ọ̀rọ̀ wa wọ́n yà kí láàbùdọ̀ yóò tún múrò gbólóhùn wa ṣùgbọ́n ẹni tó mú gbogbo nǹkan wí yìí wá o wọ́n máa ń láhùn fi gàírì nẹ́sì bọ́ọ̀lù kò ní ìpín kẹ̀kẹ́ níbi mo dáyàtọ̀ sí gbólóhùn àti nẹ́sì tó ń wáyà mímọ́ àwa àhòlẹ̀ àlẹ̀ mọ̀lẹ̀ àdìbò nínú ohun tó ní mọ̀ tó jẹ́ lẹ́kọ̀ọ́ mi tó máa ń kojọ. ó ní wàrú bá rí ṣàdùsí ń ṣẹ̀dì délé ọ́bí ó ní mélòó mélòó lẹni tó lójú kòkòrò. alẹ́kùsálàmù tó lọ́wọ́ ká tó ṣe é pé ìfẹ́ rẹ̀ lágbára lèlè ẹ̀lmì fún mọ̀ wọ́dẹ́kìrì ìmọ̀ náà ni sọ́díyé wọ́dẹ́kìrì ẹ̀ mọ̀ pálọ̀ ní pé fasalu ahlẹ̀ dẹ́kìrì in kuntum àdékèrè hùnà kábì mọ́nà ráìl yàrá pé dékèrè ń gbà mí lè túmọ̀ súnà lórí ìtọ́wà ní sọ́tún náà ayé àwọn fọtí fọyín yẹn pé àwa la sọ dékèrè kalẹ̀ fún ìdáná bí yẹn ní súnà sọ́tí bẹ́ẹ̀ àhàlẹ́tùbá yìí náà lè nẹ́ẹ̀sì mọ́ nọ́ọ̀sìlá ilé ìhìm wàlàhùn yẹtafakaru so nípa bẹ́ẹ̀ mélòó mélòó ẹni tó ti rí pé zé ṣẹ́rẹ́sẹ́ ńlá jẹ́ olójú kòkòrò ṣẹ̀dí ìdílé ọ̀pẹ̀ tífẹ̀ rẹ̀ lágbára tó le koko lílẹ̀ ẹlmi símọ̀ wọ̀dẹ́kiri àtẹ̀kọ́ àtìmọ́lẹ̀ bákan náà ṣùgbọ́n báyìí lédi nìkọ́lé bíi ọgọ́ lọ́kàn ọkàn rẹ̀ gọ̀ kọ́lẹ̀ ní dawí oní mọ̀ájàzín filẹ̀ ṣẹ́fúnṣe wà ríwáyà ẹni tá kágára bá ní nínú híhá kí wúnyẹn ẹni tá kágára bá ní nínú gbígba ọ̀rọ̀ yẹn wá lẹ́yìn sátìláhù kò sí fún amọ̀rọ̀wà hikaya kò lè ṣàlàyé kankan nípa ẹni tó mọ̀rọ̀ wa yóò kẹ̀ dákọ̀ abdullahi ibùnú mọ́rùn ta ni ń jẹ́ bẹ́ẹ̀ kọ́ mọ́ yóò dákọ̀ àbúrò rà ní ta ló ń tọ̀ ń kò mọ́ inú kẹtí sì máa ń jẹ́ kẹ́mi yẹn fà mọ́ àdéhìí jù òun ni pé kí wọ́n dákọ̀ ẹni tó má dé ìfàgùn ní ẹ̀ mọ́ ni òun ni báyìí òun ni báyìí òun ni báyìí ah ah kódà so ó ní mélòó mélòó ẹ ṣe yàní zihirisin ṣẹdíìdì lẹ́fọ̀bì olójú kòkòrò ni tó ṣe wípé ìfẹ́ rẹ̀ ó le kankankan lil ilm símọ̀ wàdíkiri àti ẹ̀kọ́ bákan náà ṣùgbọ́n ọba ilé ìdí kọ́lbí ọgọ́lọ́kan mu'ajjazin akọ́lẹ̀bà tẹ̀lẹ́xẹ́bí láti hake sórí wọ́n riwaya àtẹ̀gbáwa laysat lahu kò sí fún amara wa hikaya nípa ẹni tó ṣe tó gba ìró yẹn wà. ó ní wà á kàrú ìrìn kan nìyẹn o ìrìn ni ọ̀dà náà ni o wà á kàrú o yóò tọ́ bí làjì fi hádìn ọlẹ́lómi sì ń bẹ̀ á tà òun lọ́rẹ̀ ṣùgbọ́n kò ní gbìyànjú kankan ṣíbdọ̀n á tà lọ́rẹ̀ á hakéwù ṣùgbọ́n kò sí gbìyànjú fún lè kọ́díjà àfẹ́lẹ́ ìsìnẹ́ẹ̀lì ìwọ̀n tó wá náà àfi ti ìwọ̀n tó hà yẹn ẹ̀ àfi ti tọ́ wá tó ti ń sìn nínú nǹkan tó hà yẹn kò sí fún kò ní gbìyànjú ń parẹ́ kọmọ sánẹ̀dù ẹ̀ kọ̀mọ́ ó ní ó ní kí ni ṣé yá hádì yìí lélẹ́yìí àmọ́ bíbí hádì yìí lọ́fẹ́ wí ni yẹrọ yẹrọ ọba jẹ bá kí lọ́rọ̀ ọba. e? kò gbọ́dọ̀ jẹ́ yahadi yahadi ṣùgbọ́n kí ni wàá ní wọn tó fà yọ pẹ̀lú ẹ̀ ẹ́ kí ló fà yọ pẹ̀lú ẹ̀ níbi tí ṣìkàlù wà wọ̀ làálà báyà kínní yẹn jábọ́ lọ́dọ̀ ẹni tí lọ́dọ̀ ẹni tó yẹn yahzihi bilqalbi la binadira yahzihi kò lè lọ yahadihi ló lè lọ mẹ yóò sì clear ẹ wọn ni yahadihi bilqalbi la binadira wọn ni ẹ wá bá ń wele yìí o wọn ni wọn fi ń ṣe tẹsíkìrù sa ẹ wele yìí o bilqalbi la binadira ẹ yẹn ni pé nǹkan yẹn kan wà ní kíni o ọ n'inu nínú ọkàn rẹ la ìyẹn ni pé kìí kò kìí ṣe ohun tó gán ni ìyẹn ni pé kò ṣe mọ̀nẹ́sọ̀rọ̀ rẹ̀ kò ṣe nẹ́sọ̀rì kò ṣe nẹ́sọ̀rì fún sẹ́wọ̀n pé wọ́n sọ pé hákíw ni kọ̀mọ́ ìsìnẹ́ẹ̀lì ẹ̀ yá hàzíhì ẹ wo eléyìí o wọ́n ní wọ́n máa ń sìn tẹ̀síkìrù sá bẹ́ẹ̀ kọ́lbì pé pẹ̀lú ọkàn lélẹ́yìí wà fún láàbì nàìjíríà ìyẹn ni pé kò gán ni rẹ̀ kò ṣe nẹ́sọ̀rì pẹ̀lú ẹ̀ ó ní ọtún ti gé bóyá wà lè jásí pọ̀ ti ọlẹ jẹ bi ha fún ọ ọnilẹ sábẹ mọdé tọrin ìlà kọmọ tẹrọ wọn ni ẹnìyẹn wà á ní bùkátà sí kí ni kọmọ tẹrọ ẹ kíntọrọ òun ni ẹ aṣọ tí wọn máa fi ń gba wọn máa fi ń gbòjò aṣọ òjò ẹ ẹ nù aṣọ òjò tọjú bá ń wọ ẹ o tọjú bá ń wọ gámọ ẹ nìkan máa tẹrọ ǹbẹ̀ yẹn sá làálàá wáyà sákítà ni ẹ padà sá rẹ fún àmọ́ bọ́yọ́ jálù kò mọ kókó wọn. àwọn èyí tó ń lọ yìí àwọn sì tún ń bá nǹkan tá à ń bá yìí lọ. wọ́n ní falitẹ́mi ṣe lé ẹlẹ́mọ̀wá àjùmẹ́lì fi tọ́lá wọ́n ní gbá ìmọ̀ mú wà àjùmẹ́lì fi tọ́lá ìyẹn ni wípé kó o sì ìyẹn ni pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ tàdárò jù tá a sọ lóbi ajimil fi tọ́lab ìyẹn ni pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi wíwá mọ̀ yẹn wàlẹ̀ ẹ̀l nítorí pé mọ̀ tá a wí yìí o láyà sọnà ẹ̀là abilẹ̀ àdàbí ìmọ̀ ò lè dá o ẹ̀yà fi pẹ̀lú kí ni o pẹ̀lú ẹ̀kọ́ wàlẹ̀ ádàbò náà fi ọ̀hún sọ́mùtì oníṣẹ́ rí ẹ̀kọ́ tó wúlò òun náà ní kí yẹn máa dákẹ́ o wọ́n fi kẹ́sí rìlìkọ́ lè bá jolimakọ́tì nítorí pé tọrọ bá pọ̀ apá kan láì fi máa wọ̀ o alimakoto bí burú ni wọ́n pè é yàrá kóbọ̀ apá kan láì fi yọ ọ̀wọ́ náà rọ̀ púpọ̀ o ọ̀kúnlé hosni samutima hayita ó ní máa wà pẹ̀lú èyí tó fi ń da jù nínú ìdánimọ̀ hosni samti àmì tó da jù máa wà pẹ̀lú rẹ̀ mọ́ hayita tó bá sì wà láyé. mọ̀kọ́rì náà lẹ́ni tí ó bá àmì tó da àyè rẹ̀ tuhmed má bàkìtà wọ́n á sì gbẹ̀yìn fún ọ tó bá sì ń wà láyé fọkún ní hosni stamsi ó ní máa wà yẹn ni pé kún mukọ́rì náà lè hosni stamsi ẹ̀sìn bẹ́ẹ̀ jẹ́ni tí ó bá rẹ̀ àmì tó fi ń da jùlọ sọ́ọ̀nà á sì máa gbẹ̀yìn fún ọ mọ́ ọba kéńtà tó sì ń sẹ́kùn láyé. ó ní wàá báyìí náà ò náà ṣe ń mọ́sálà ẹ̀kọ́ kan làáfà tó ń kọ́ wa yìí wọ́n ní tó bá hàn láàrin àwọn èèyàn àlàyé ẹ̀sìn kan àbọ̀rọ̀ ọmọ kan tó bá tó bá hàn tó jẹ jáde bàdà tìbí mọ́nà zọ́hàrọ̀ tó bá hàn láàrin àwọn èèyàn mọ́sálà àlàyé ìmọ̀ ó ní màrúfàtà fil ilmi aw mufta'ila tó ṣe yí pé nǹkan tá a mọ̀ ni nínú mọ̀ aw mufta'ilan àbẹ́yẹ tó ṣe yí pé ọkàn fi parí orin ni fìhàn yẹn ni pé àbẹ́yẹ tó sì tó sì pamọ́ èpè kò gbajúmọ̀ òun lọ́gbà lérò pẹ̀lú mufta'ilan yẹn. wani wa in badat to ba hin bayna unasin laarin awon eyan masala alaye makan eh ma'rufatan yi to se pa ninu mo ni aw muftaila eh aw to wi yan ni o ti je dido ma'rufa na le pe abi ti mo mo ti o gbajumo o wa n kilo fun pe ọlátẹkùn ìlàlíjà wa bí sábì kan. ìwọ má tètè jẹni tí látẹkùn sábì kan ní ìlàlìjà wá bí o má jẹni tí ó tètè máa yára dáhùn o àtàtàrọ gáìrọ kàfí hànẹtì kọ tó fi rẹ lómi tí ó fi ṣe kíni o tí ó fi sọ̀rọ̀ nípa mọ́sálà yẹn ẹ wá ti sọ ní ẹgbẹ́ yìí àwọn ẹni ìṣáájú ni àwọn sábà mo ti máa ń pípọ̀ nu wọn ni pé tí wọ́n bá darí mọ́sálà kẹsí báyìí tí inú àwọn sábẹ́ okùn dẹ́sì wà pẹ̀lú ohun tí ó wù ní pé kó jásí pọ́mọ yóò wù kẹ́ ti dáhùn rẹ̀ kò ní fẹ́ sọ̀rọ̀ pé nǹkan tí sábà máa ń le jù lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú ni ẹni ọ̀rọ̀ ìbéèrè ṣé wàá ṣe pé òdo ti ń dà wọn kan láwọn máa sọ pé àwọn máa ń ṣe wàá sí ní àwọn ìgbà béèrè láàyè tí wọn fi mẹ́kọ́ sáwọn ohun tó le jù náà nìbéèrè ọ̀dà ọwọ́ àánú nǹkan táwọn afárá sábà máa ń sọ́ra fún púpọ̀ jù ìjọ yẹn máa béèrè máa béèrè ẹnìkan bá láyà àti tìǹtì ẹ̀wọ̀n bá sọ wípé sal wàlẹ̀ islam yóò jìb ẹ̀kọ́ bọ̀rọ̀ jẹ́ ní máa béèrè islam ọdẹ máa dá ọ lóhùn ainel islam alihu alimujibu hu alislam pé ṣìkàlù nìyẹn ìdá àkùtọ̀ àfi jàwábi yìí nàkúlù ìnàlẹ̀ ìsìlámù àkùtọ̀ ẹni bíi tẹ́nìyẹn tó jọ tó tó bá dójú ẹ̀ dé àwọn sọ pé sal wàlẹ̀ ìsìlámù yóò jìbù ẹni gbọ́dọ̀ bọ̀rọ̀ jẹ́ nìyẹn ẹni pé nǹkan táwọn afáàsá wà máa ń sọ̀rọ̀ fún púpọ̀ yìí wọn lọ̀rọ̀ béèrè ẹ̀gbìn tí nǹkan káyìí bá rí láti fi máa ń sọ̀rọ̀ àfún ni wọ́n sì máa ń tì síra wọn wọ́n máa ń tì síra wọn. ó ní fọ̀kámọ́rọ́ ètò mìíràn àjò lè ń sábíkín àfáàní mélòó mélòó lèmi ti rí nínú àwọn tí máa ń kánjú tí sì máa ń gba wájú mìngẹ́rì fáhámì bílkàtọ̀ ìnáàtì ìpín. ó ń tó ṣe pé nìyẹn dẹ̀ sí níyì o ọgbàgbọ́ yé o bílkàtọ̀ ìnáàtì ìpín mistake ló fi ń sọ̀rọ̀ fáwọn ẹ̀rùn bí àwọn ará Sudan ní kọ́mọ́nẹ báyìí ọ́dẹ̀sì lọ béèrè ọ̀nà lọ́dọ̀ rẹ̀ ògbójú ọmọ àti lọ́ba sọ pé wọn ọ̀mọ̀nà lọ́ba sọ fún ọ wípé tẹ́mùsì ẹni gìdá wọ́n sọ pé gìdá mà mọ̀ yẹ ìtumọ̀ rẹ ní bíi àní tó bá ti bẹ̀rẹ̀ rìn báyìí ó máa rìn lọ gìdá <laughs> yìí ni pé straight iwájú rẹ̀ báyìí sákọ̀jú dabẹ̀ ni tó fi dé odò mu tó fi dé odò rì. súnmọ́ tẹ̀lú fòkìdà tẹ́mísì tọ̀ wáálé yóò sọ pé tọ̀ wáálé ìtumọ̀ rẹ̀ pé ìyẹn bẹ́ẹ̀ tún máa ó tún nẹ̀ ọ́ nẹ̀ jáwá pátá àbá èèyàn bá rí mi bíi thirty minutes ẹ wò ó ọ̀sì lè rọ́gbẹ́ ni mo ti sílẹ̀ jù ó rìnrìn bí ọgbọ́n sẹ́jù èèyàn ti tẹ̀lúfù gbogbo ibi tó ní kéèyàn tẹ̀lúfù yẹn ti tẹ̀lúfù ọ padà rí pé ilẹ̀ Sudan sì ni ọ̀fẹ́ débi gbé Subhanallah wọ́n sì máa kọ́lé lẹ́yìn ọkọ̀ kẹfà yìí ni wọ́n lè bá kọ́ fúláàtì yóò sì fẹ́ sì kò síbi tó lè sá sí tó ń rún dàmí làbọ̀ ọ̀kẹ́ máa rìn lọ náà ní tòótọ́ ọ̀rọ̀ àjòyè ọ̀kẹ́ máa lọ náà ní so irú àwọn èèyàn bẹ́ẹ̀ náà wà tí wọ́n máa ń ajíṣe bí àfa ẹgbẹ́ kọ̀ mọ̀ kò sí ní sọ fún wọn ẹ sáà máa béèrè tẹ́wàá padà dáhùn báyìí mistake ní ọ̀dà wọn. ẹ̀wọ́ ẹni tó lọ ní Geneva nígbà tó lọ sójú ogun jẹ lọ lọ sójú ogun ọ̀dẹ̀ tí ó bá ní ìyàrá ọba bì kan léèrè náà tó tún tiẹ̀ tún ti ṣáájú wa nìyẹn ọba ní ah ọ̀wẹ̀ ah, bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n dẹ̀ ti sá wọ́n ti sá lọ́gbẹ́ wọ́n bá da mi sí dànù ni wọ́n bomi sára báyìí bó ṣe kú nìyẹn ah òjíṣẹ́ ọlọ́run ní ẹ pa ọlọ́run ọ̀pẹ yìí náà ṣé mọ̀ wípé oògùn àìmọ̀kan ìbéèrè ni abẹ́ẹ̀dì gẹ̀ẹ́sì ló ṣe pé inú nǹkan tí yẹn gbọ́dọ̀ sì tàwárọ̀ rẹ̀ bẹ́ẹ̀ òun náà ní ìdáhùn kò sí tìjú mẹ́ àwọn ni wọ́n bí Imam níbi èrè tó pọ̀ gan lásìkò adìrí kẹrin ni ọlọ́ọ̀lọ́hún báyìí ẹ̀sìn ọ̀kan ọba pé máa ń kọ́ lásìkò adìrí ọ̀kọ́ di áfítà ẹni yóò tọ́ba gbólóhùn lásìkò adìrí ọ̀ńdọ̀hún náà ti mú ìdájọ́ ẹ̀sìn wa torí ìdájọ́ tó tóbi gbáà ló ń ń mọ̀ ńlá ni o. kọ́ lọ́wọ́ kọ́ wá bómi tí ó ti béèrè lọ ó ti kó sọ fún ọ pé a ìdájọ́ ńlá tó tóbi jù lọ́dọ̀ àwọn àfààní ìdájọ́ ẹ̀sìn tó tóbi ni ẹni yẹn gan ló pàṣẹ fatiwa tó lágbára ẹni tó sọ pé ìmọ̀ yàtọ̀ sẹ́ni tó láàgùn tí kàn wí tí ń fàtàrí màtàrí ẹ pé àtìláàsì gbogbo ohun tó wí náà ní àṣìṣe ni. oníkàmúrò àìtún mélòó mélòó mo ti rí mí ní àjọ òlé ń sádékè nínú oníkanjú tó ti gba wájú ní gẹ́rí fáàmì bílkàtà náà tẹ̀kín ṣe pé kò gbàgbọ́ yìí o ṣùgbọ́n náà tẹ̀kín bílkàtà mistake lórí ń sọ̀rọ̀ ó ní azarabihi dalika fìlẹ̀ majalisi ó ní azarabihi ó ní ìyẹn wá padà kó yẹpẹrẹ bá fílì majalisi ààrẹ ti jẹ tì ó kó yẹyẹ bá padà rẹ ńlẹ láwọn àyè ìjókòó ń dẹ̀zàwílẹ̀ àlìbáàbí wọ́líkìnìún wọ́tà náà fún sí lọ́dọ̀ àwọn onílàkà ìlú àwọn ẹ̀dá lágbájá sọ pé páàsì fatiwa yìí ó sì hàn pé àwọn àfáà aláwọn àfáà tí wọ́n láàgùn làkà nínú ká máa páàsì fatiwa àlèmọ́ múni tí ní àwọn ìwà ọlọ́ọ̀hún wà bẹ́ẹ̀ wọ́n wà bẹ́ẹ̀ wọ́n àdálé kò sí bẹ́ẹ̀ yóò ṣe rìn torí òní mi akẹ́dí rẹ̀ ń tó dìdí kọtíra láàyè tó sì kó àwọn àtọ́ ìbùnú wa wàláhì kátírà yẹn nígbà tí mo fi wà ní jẹni sudan ọmọdé dẹ ni kì í rárá tó kó àwọn àkọ́kọ́ wa rẹpẹtẹ ẹwù bí ọ̀rọ̀ tẹ̀sùbá ọ̀rọ̀ fífi ìmìnà ẹgbẹ́ àwọn àwọn ló ń mú tẹ̀sùbá dání káàkiri tí yóò fi di ọ̀tún la báyìí ta ni wọ́n dà kọ ìbùnú sẹ́mi àwọn dà kọ àwọn afáwa ní sọ̀rọ̀ díẹ̀ àti ti dò ní dọ̀la ẹ̀yọ́ wọn pé hanbali ní ibùdó tẹ́lẹ̀ àràfimọ̀lọ́ ọgbọ̀ pípọ̀ náà afáwa ní sọ̀rọ̀ díẹ̀ hanabila ni wọn. wọn náà bẹ bá dé mọ́kà nísìn ààrẹ dé kínní màdínà tí wọn àwọn afáwa dé sí wọn wà nílẹ̀ tí wọ́n sì kéré. so tẹ́lá bí wọ́n tẹ́lá pé yàá ṣe máa hukumu subha mo tún wọ́n sọ náà ní pé jáde ìwọ́n kàn délé yìí ọba bẹ̀rẹ̀ wàhálà bàbá ní ẹ̀wẹ̀ má dà yẹn láàmú gan wà mú tẹ̀sán wà lọ́wọ́ ní mọ́kà ní mọ́kà mo bí wọ́n lé wọn sọ pé wà já ìzù ní pọ́sẹ̀ tọ́ kí ló sì fà á ni pé mo rí i pé mọ́sáàbù eh, hambali yẹn òun wà sáyé ní ilẹ̀ Hijaz ìyẹn ní mamlaka arabiya òun náà ló sì jẹ́ mọ́sáàbù tó ń fi ń ṣe alukọ́dọ̀ tó ń fi ń ṣe nílùú wọn ò fẹ́ kí ìtìláàfù ṣẹlẹ̀ wọ́n sì rí i pé ìtìláàfù yẹn lè tọ́wọ́ àwọn àfáwà yìí ó sì pé gbogbo bàbá gbálé ta gbọ́n náà báyà gbọ́n sálẹ̀ là ń darí ẹ̀ sí ẹ bá sọ̀rọ̀ tó fi di ọ̀tún la báyìí ẹ sàtún máa gbóòórùn mọ́sá Muhammad yẹn bẹ́ẹ̀ ẹ pé sùdẹ́ǹtì gbọ́dọ̀ ṣe sùúrù pẹ̀lú àwọn àfáwà pẹ̀lú pé wọ́n máa sọ kúsọ̀ wọn. sábà yẹn pé Ibn Taymiyyah bọ̀tà nínú àfa tó sì làkù láka tó ṣe pé imam muhammad bin abdul wahab rahimahullah ta'ala wọn níta aso pẹ̀lú ibn taymiya rahimahullah ta'ala ẹ sọ pé imam bin abdul wahab òun náà ló kún mẹ́kù sọ́ọ́ dì ló kún lápá ìwọ máa já àfa láéláé ẹ̀yin náà máa sọ báyìí tẹ̀ ń ti lọ òrìyá ipá àwọn alùsèkè alùsèkè là máa ń gbọ́ wọ́n sì àbíyàn náà ló sì gògò lọ́dọ̀ ẹ̀ máa ń bú náà Abdul Wahhab rahimahullah ta'ala orí bẹ́ẹ̀ wá ni àwọn àfáà wà pé bẹ́ẹ̀ bí wọ́n dọ̀là báyìí gbogbo ohun yóò tí wọ́n bá gbọ́ lára àfáà tó lákù láka lára tani tó lápa lára bú náà Abdul Wahhab gbọ́ mi yé rárá ọ̀rọ̀ yẹn náà wọ́n wà darí ìjọba béèrè pé kí ni ìdájọ́ tẹ̀sán àwọn ò lọ́wọ́ àjáyé tẹ̀ bá dé kí ló dé ní ǹjẹ́ wọ́n sì lẹ́rìí lórí ẹ̀ àyìnà dẹ̀lẹ́ àti bá kiri àbùsáìdì wọ́n dìde kọ̀tẹ́rà lórí ẹ̀ ọ̀rọ̀ tẹ̀sùbá ọmọ oníkàlọ́ ẹ̀ ní ẹ̀wọ̀n àká wọn sọ sọlá nù sọ́nà àbìdá òd tí àdéhùn sì gbádùn ni pé ànàmíl mọ̀sùlùmí pé àwọn ọmọ oníkà yẹn ń bí wọ́n léèrè wọ́n sì máa lò wọ́n lẹ́nu gbọ́rọ̀ mo là nẹ́bí sí máa àkọ́dà rẹ̀ gbọ́ wà láyé àwọn nǹkan tí wọ́n àwọn ọ̀dọ̀ ṣùgbọ́n àmọ́ sì lè ká gba àhádìsì tó wá lórí ìyẹn lè mú tẹ̀sùbá dání wá pátá gbogbo àdìsì tí ò gbádùn rẹ̀ ọ̀pọ̀ lọ́kànrin ọlọ́lọ́kọ sí ìdólá làásì àdìmọ̀ rẹ̀ àdìsì tí ò wúlò rárá rárá kàkà ọmọ ní kàyẹn náà ló gbádùn ṣùgbọ́n gbàtà àwọn afárá ẹgbẹ́ bó láti wá sọ̀rọ̀ wọn sí. nǹkan tẹ́lá tó débi ọ̀rọ̀ súfì tó tún pín wọn sí mẹ́ta tí nǹkan kan bẹ̀ ti ń jẹ́ sufi. ó da tó bá já sí pé sufi ń bẹ kí ló dé tí wọ́n ń ṣàfihàn islam sí. tó bá yẹ pé sufi yẹn islam yẹn kí ló dé tí wọ́n tún wá fi ń dákọ̀ islam sí. ọ̀rọ̀ tí ń sọ ni ò tí ì yẹ rárá sufi tó bá yẹ pé islam ni kí ló dé tí wọ́n tún máa ń sọ pé àtàsọ́wọ́fẹ̀lẹ̀ islámi. kò nídìí ká wí mọ́ ìyá náà islam àbígbà tá a fẹ́ kírun aṣọ pé asọ́látò ìsìlámíyà azakátò ìsìlámíyà asọ́mù ìsìlámí à ń wí bẹ́ẹ̀ rí là kò ní dìka islamize yẹ tó bá ṣe pé islam ní nǹkan yẹn gan tẹ́lẹ̀ ṣùgbọ́n Ibn Taymiyyah rahimahullah ta'ala pẹ̀lú àwọn ẹni tó ń bá lò gbà nígbà tó ṣe pé àwọn ẹni yẹn wọ́n máa ń pè wọ́n ní mutasawifa bẹ̀tẹ̀ àwọn ẹni yẹn zúdù ní bẹ́ẹ̀ wọn wọ́n sì máa ń pọ̀ níjọ́sìn kankan mo ti wọn gbajúmọ̀ lé lórí nìyẹn so pẹ̀lú sábàbí yẹn àwọn kẹ̀wé ètò lákò gbólóhùn tàṣọ́wùfù yẹn <laughs> ní bá ń jọ bí àwọn ẹni tó mú òkú yẹ̀rẹ̀ ayaba dání lásìkò yìí tó máa máa pe séwù lọ́lọ́run àwọn eléyìí ọba gba mú pé gbogbo àwọn tí wọ́n ní sàlàfíà làwọn ṣe wọ́n ṣáájú búrú tèmíà ni búrú gan ọ̀gá àwọn ẹni tó ti wò sóòlù ni. <laughs> àwọn àwọn àlọ́ bá lọ kí ní àwọn ọkọ̀ dìbí àwọn ọ̀rọ̀ ní wọ́n máa sọ nìyẹn. ó lọ́nà èmi tí ìbá sàwọn agídí kọ̀ọ̀kan tí máa ń là nínú àwọn ẹni tó wù sùúlù ní àgbà àgbà àgbà wọn ṣéwù ni. kí sì ni o ọ̀rọ̀ pínpín tà sọ́wọ́ kù sí mẹ́ta. ó dẹ̀ sì nílẹ̀ ẹ bá nu fàtàlá ẹ̀ náà ó rìn tí ń yàn tó tọ́ tí ò láàrin ẹ̀jìn yẹn náà. lẹ́yìn náà nígbà tẹniyẹn tó tún bẹ̀rẹ̀ báyìí bó ṣe tún lọ káwọn ayé àkàwá nìyẹn wọ́n ní ọ̀tọ̀ ni wọ́n tó parí ilé ọ̀tọ̀ ni wọ́n fi parí rẹ̀ ẹ pé nǹkan bẹ wọ́n mú ti wọ́n lọ jẹun pọ̀ mí lé àtẹ̀kẹ́ àtàtà kàrúzálì kàlùkìtà ara yìí pé ni pé wọ́n ti pẹ́ ná ní àbí ká sọ pé al-jamā'atu makarūnatu bis-sunnah wal-furqatu makarūnatu bil-bid'ah. ń tọkọ tíra yẹn lé lórí ń gbà yẹn ni àwọn bèèrè àpò ọjọ́ yẹn ti pẹ́. tó láwọn ẹni tó tún gbìyànjú nìyẹn ẹ ó ṣe fún al-Albani rahimahullahu ta'ala ọ̀ka tíra kan lórí ìdíníjì ló dẹ́nìkan bẹ̀rẹ̀ sí sórí sí ibi báyìí tí yẹn bá wò nǹkan báyìí nǹkan báyìí àtẹ̀ní kì í sábà wo ọ̀pọ̀lọpọ̀ náà student wọ́n bá ti nífẹ̀ẹ́ bàbá yẹn wọ́n máa wò yìí pé kàtìkàtì orí lè yà á sá yọ á lè kọ́ alákàwọ́ lè ṣe lọ́ afẹ́kùnrin rẹ̀ mi wọn. wọ́n mọ̀ pé ṣé kàlùbá ni tí wọ́n bá wà láyé wọ́n sọ pé kẹ́ni ó sinmi kọ́ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí pé ọ̀fọ́ kọ̀ kú rẹ̀ ẹ́lú àlè nípa òkè ẹni tó bá lóhùn mọ́ ẹni tó mọ̀ jù sí bàbá àgbẹ̀ ohun tí wọ́n sọ fún àwọ̀ ìsàkó òwe nígbà yẹn nìyẹn àwọ̀ ìsàkó ìwé ní bá ti sálámọ̀ sí wọn tábà yóò tún gbọ́ wọn sẹ́ni yóò tún máa kí ìṣẹ́ à ṣé kàlùbáàdì ọ̀hìn wà lọ́wọ́ tààrà wọn ni ṣé wọ́n lélẹ́yìí tó ń ṣe wọ́n ní nígbà wọn á àwọn àdéhùn tẹ ti kọ pé àbá ti kí àwọn àfàtẹ ká tún ká tún kì í wọn. Ah, ṣé kàlọ́wárí ọwọ́ aláàfá lè mi báyà rí ẹ́ ò ń gbé mi láàfá hmm. orí mi àti ẹ̀ èmi àti ẹ̀ àdà gẹ́gẹ́ bí èyí ni wọ́n bá tó sọ yìí pé iná lè bọ̀ ọ́ sàbí àwùjọ náà yẹsítẹ́ǹsì ọ̀rọ̀ ibi ẹyẹ tí tí nílùú ti wà kí máa ń ṣe bí gbólógbó nígbà tí ọ̀sá àfa ńlẹ̀ ni wọ́n fi ń pè wá láàfa. ẹyẹ tíǹtìǹ tí wọ́n ń ṣe bí egun nùgún nígbà tí ọ̀sá àwọn ọ̀gùn tòsí. torí bẹ́ẹ̀ ń mo ti lọ òun náà ní ṣe ṣéèkù rafa balẹ̀ ń pẹ́ fa ó ní kámẹ́rà àìtùmí ní àjò lè ń sàbíkì mélòó mélòó ni mo ti ṣe kí ni o mo ti rí nínú àjò tó jẹ́ onítìjú àwọn sáàbìkín tó ṣe pé yóò máa ń gba wájú mingeri fahmi láì lágbọ́yé nẹ́ẹ̀tìkìn bilkhata wọ́n tí wọ́n bá padà sọ̀rọ̀ mistake ni wọ́n sọ. azara bihi dalí kàfẹ́lì majalisi ìyẹn máa wá kó yẹ̀yẹ́ bá ní gbogbo àyè ìjókòó. inda zawele alibaabi bí tá a ti lọ nìyẹn lọ́dọ̀ àwọn tó bá jó ńlá ka ìwọ̀ tànẹ́fọ̀sì àtàwọn tó bá ń ṣe mẹ́fàsánẹ́ni tí wọ́n tí wọ́n tí wọ́n fi gàgbàgà ẹ̀ tí wọ́n fi gàgbàgà nípa ọ̀rọ̀ pé ẹ̀wù lè ẹ̀wù tẹ̀mí wo ẹ̀wù mọ̀ bá ẹ̀wù tẹ̀mí sọ. Hmm? ẹni pé táwọn afá bá bẹ̀rẹ̀ sí gbọ̀n á kó yẹ̀yẹ́ bó ń tọ̀. wọ́kúlé ìdá àyà kàdà kàlẹ́ amúrọ́ amúrọ́ àbí amúrò ìdá àyà kàkà kàlámù òun náà ní fáyín làbí ó ní wọ́kùl sọ nígbà tó bá ti kọ́lẹ̀ bá ọ tó kagara bá ọ tó sọ ọ dọ̀lẹ̀ záàkà àmọ̀ àlámọ̀rí náà ẹ́ nínú dọ́gà sọ ni pé mọ̀ọ́lí bíi máa tẹ̀sẹ̀ á lọ àní hòhòboro ní ìnímọ̀ nípa ohun tó ń béèrè nípa rẹ̀ gbólóhùn kan ni ẹni ọba ní èyẹ nìkan máa bá yí bí àbọ̀ wa òun máa bí àfáà léèrè wọ́n máa ló wọn mọ̀ ẹ̀kọ́ yàrá máa bá yí kó sì máa wí káàkiri. ó ní wọ́n dáká ṣe tẹ rọlẹ̀ àìlmì ẹ̀yìn dálẹ̀ ọ̀làmà ṣàtẹ̀rù gan jẹ́. ó ní sẹ́rí gbólóhùn pé mi nímọ̀ nǹkan àwọn tó ń béèrè ìyẹn gan ni la jí mọ̀ lọ́dọ̀ àwọn àfáà wa. kàdákà máa záàlà títà kọ lọ́lẹ̀ ṣọ̀kàmẹ́ wọ́n ní bẹ́ẹ̀ àwọn ṣọ̀kàmẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n wọn ò yẹ wọn ò gbó tó ti pé wọn a máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ah يعني ما لي بما تسأل عن الخبر nímọ̀ kóbòrò mẹ́ẹ̀ kìí sì ro nímọ̀ nípa ohun tó ń béèrè nípa rẹ̀. afáwa tún ni wọ́n sọ mú tó fáyà làǹbíkà àkọ́n ásíyánú ó níjẹ́ ń sọ fún ọ ipe ló ti sọ lọ́dọ̀ ásíyánú ohun tó máa kọ́ sọ̀bà ọ ni ìlàm yẹ kó ìndáka ìlèmọ mọ ti kìnnú ẹ ayé mo ti kọnu mo ti kọnu ó ń tọ́ bá jásí pé kò sí fún ọ mo ti kọnu lọ́yà kọjá rẹ àti kọ́nà ọ bẹ́ẹ̀ ni so tí ọba sí lọ́dọ̀ rẹ ìlìmọ ìmọ̀ kan èyí tó ṣe pa àmọ̀ àmọ̀dájú rẹ kò dákẹ́ òun gan lọ́kọ̀ọ́sọ̀ ọba òdò lódodo tó ti yẹ ń sìn tó bá jásí pé kò sí ìmọ̀ àmọ̀dájú fún ọ nípa àwọn tí tí wọ́n bí ọ yẹn àfáwà tún kìlọ̀ ó ní iyyaka wa lẹ́ ọ̀jùbá mi fàlẹ́ra yíká àfáàní sọ̀rọ̀ ààrẹ o sọ̀rọ̀ ààrẹ o pẹ̀lú ìjọra ẹni lójú o bí fàlẹ́ra yíká pẹ̀lú ọlá àlàkàyè rẹ̀ kálọ̀ nílàkàyè kọ́ wa ti jọra ẹ lójú pé ah, hmm, bí tá a bá ti gbé sí ni wọ́n ní wàhálà níjà wá balùkọ́ lè mi ní káàtọ́ ìka ó ní sọ́ra fún èsìn ọ̀rọ̀ tí wọ́n padà sọ pé nù mistake rẹ̀ táwọn èèyàn padà máa rí bẹ́ẹ̀ ní pé nù mistake rẹ̀ ti tẹ̀lé ní nǹkan báyìí. wọ́n ní kàn mí wá bí àkọ́bà nẹ́dáná mélòó mélòó èsì tó fọ̀ sọ́rọ̀ tó pé ohun tí wọ́n gbẹ̀yìn rẹ̀ náà ní nẹ́dáná àbámà. fàkìtẹ́ni mi ń sọmù táwọn bá ti wá rí bẹ́ẹ̀ ọ̀ọ́yá àfọ́rọ̀ ọkọ̀ máa dákẹ́ máa ṣàlàyé pẹ̀lú ọ̀la ìdákẹ́ yẹn wà pẹ̀lú ọ̀la ó wà pẹ̀lú àlàáfíà. ó ní àlẹ́ ẹni mo bá mú ta àwòyẹ bọ́ ọdún ní jẹun sọ fún sórí ni yẹ bọ́ ọdún mú ta àwò pàápín jìnnà. laisala o hadun ilayihin yóò kó sàdó ó ní kò sí àlà kankan tá a lè gbèrò lọ síbi kí ni o lọ síbi ìmọ̀ a sọ pé àlà rẹ̀ ní ẹja lọ rẹ̀ irọ́ o kò ṣeé ṣe ohun tó gùn ó gùn ó gùn gan ni ó ní wàlẹ́sà kó lòlẹ̀ ẹ́lìmì kọ̀dí hawaii táhù jẹ́ nsọ fún un kì ṣe gbogbo ọmọ àjálù wọlá lẹ ẹ wọlá lẹ wọn ṣẹlá wàhálà ọ àṣọ ìtàhù kódà wọn lọ fa ten ò mọ nínú mọ wọlọ àṣọ ìtàhù tọba lọ máa sùn ká rẹ wọn wá pín mọ sí mẹ́wàá ọmọ wọn lọ fa ten ẹnu pé ńgbà tí wọn fi lọ yẹn ó wù ọjọ́ yẹn pé Ọlọ́run fún òun nínú ọgbọ wa wọn á lọ bí a wọn lọ bí ànábì Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run àlẹ́ ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ musa wọn lọ bí léèrè pé ta ló mọ̀ jù á ọlọ́run ni wọn ò lérò pé ẹnìkankan sí ìwà nùbú wà ó sì rí i pé ó gbà yẹn òun náà lòun náà lè ké wọn lọ́wọ́lọ́wọ́ báyìí àṣẹdá kan ń bẹ ibi wà wọn ni kálíọ̀ tọ́lọ́run sọ fún pé ẹnìkan sì ń bẹ ó sì rìn àjò lọ bẹ ó a ti sọ fún wa ń parẹ́ ṣùgbọ́n àlè sí tí mo fẹ́ mú wá ni pé ìgbà tí wọ́n padà pàdé àti kádérù ẹyẹ kan wá bà síbi etí odò tí wọn ò ti rẹjà mọ́ tí fẹdẹrọ ti jáde yẹn ìgbà tẹyẹ kan wá bà síbi odò yẹn ọ wá sọ omi ọ sọ ọmọ wáyé ìgbà tó sọ omi mu fẹdẹrọ ni wọn sá wo ẹyẹ ni Ọlọ́run tèrè ó ní àìlmi wá ìlìmúkà ìmọ̀ èmi àti ìmọ̀ rẹ̀ ó ṣe déédéé omi táyà yẹn sọmù yẹn èyí tó sọmù pàkà pàkà lẹ́ẹ̀mejì yẹn ìmọ̀ èmi àti ẹni yẹn tọ́wárí mọ́ ọlọ́run òun ni bú odò yìí kò tí ì yé rárá pé ìhun tó pọ̀ ni ìwọ̀n ọba tó kàn ra sọ sọkọ ìmọ̀ rẹ sọkọ kejì ìmọ̀ èmi ojú bẹ́ẹ̀ lọ tọ́wárí gbogbo odò tó odò tó tún kù lọ rẹpẹtẹ tá a fún pín rẹ ni ìmọ̀ ọlọ́run lọ sàánù ọ̀sán alámìyà torí bẹ́ẹ̀ ìmọ̀ ńkọ́ báàrọ̀ ni ibùdó ni múntà áhùn yàbọ̀ ọ̀dù òpin ẹ̀ jìnà lẹ́sàlẹ̀ wò hàdùn kò láàlà ìlẹ́yìn yọkù sọ́dù tá a lè dèrò fáà lọ ó ní wọn lẹ́sà kó lólè ẹ̀lmẹ̀kọ̀dì hawaii táwọn kéré gbòòmọ̀ ló ti kó jọ ajal bẹ́ẹ̀ tiẹ̀ ni. wọ́làlẹ̀ wọ́làlẹ̀ ọ̀ṣra kódà ìdá kan ìdá mẹ́wàá ọ̀ kò wàlá àfẹ́ ìtàn kódà bó ń kà ọ̀ tí ò rí sọ́jà. ó ní wàá má kí ẹ̀ àlàyé kàmi ní akitaru ó ní ohun tó kù ọ̀pọ̀lọ̀ kanrin ni mi máa wà níjà wa dó yá àṣòro ohun tó tún kún ni wọn ni wàlìjàwádù yàtúrù jẹ́ ń sọ fún ọ bẹ́ẹ̀ sì ń ṣe mèrè sátó a máa kọsẹ̀ o kò tí ì yẹ wàlìjàwádù ẹ̀sìn kọ yàtúrù ìmá ń ṣe kí ni o ìmá ń kọsẹ̀ o wọ́n lẹ́fọn lè já bàálù ẹ̀fọn lè já bàálù o wọ́n àmọ́ gbé ẹ̀sà mi mọ àwọn boko haram tó fi wá ń tẹ̀sí lásán ni wọ́n fi ń wọ́n fi ń pa èèyàn ọgọ́rùn-ún méjì yàtọ̀ sí báyìí láti ṣe tí ò ní ju kíńkílé báyìí lọ wọ́n kà lọ wọ́n kà mú wọ́n kà pé nọ́mbà ni wọ́n bá ti pè báyìí kọ́lá wọ́n sì gbé e sí eh, bátìrì tí máa ń vibrating wọ́n gbé sílẹ̀ ẹ̀hán wa lóṣù àtọ̀là wọ́n á ti di pé wọ́n pè tó gbọ́n fèsì pé báyà fáà ní ọ̀dà wọn wọn á sọ pé kónkóló yìí ní ọ̀pá èèyàn bí ọgọ́rùn-ún méjì ṣe bẹ́ẹ̀ àlìjàwádìí yàtọ̀ ẹtí máa ń kọsẹ̀ ọ bó ti méré sátó yẹn náà máa ń kọsẹ̀ ọ ilẹ̀ ọ̀gá náà alálùkò á ní àwùjọ yẹn wọn ló ti ka gbogbo sórí àdáwà pátá wọn ti ní òun ló ti fọ́ọ̀sì wọn à ń dọ́wọ́ dùnú ìjẹ́kótó di pé wọ́n parí gbogbo ọ̀rọ̀ ẹni tí ń yọ tí ń ṣe ìṣáájú tuntun lọ pé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد رأينا nítorí wọn ti yọ koran fún gbogbo sọ́tò nìsa wọn ti yọ gbogbo. wọ́n ti yọ fún gbogbo àwọn àárín àwọn àyà tó kù jù ó ti yọ gbẹ fún káàkiri àwọn akẹ́kọ̀ọ́ gaza ní ìfúláṣà ló pè báyìí títí fá kò rí gbé agbada sọfẹ saturday class kò rí gbé àlìjáwádù yàtúrù ẹ sì lè kọsẹ̀ ọ wọn sì mọ rírìn tó fọkúnlé máa ń sẹ́mi àìtàhù mustapha himá lọ́kẹ́ náà wọ́n gáà ti sọ fún mi jọ́kùn ẹ máa bí wá mi wọ́n ah ó ní torí ibi táwọn jókòó sí orí àga yìí tẹ dún wájú àwọn táwọn ń ṣe mùkọ́bálà fún yìí tẹ bá bọ́ sórí àga yìí táwọn bá bọ́ wájú yìí àwọn fèrè kò sí ìyẹ rárá rárá àwọn làwọn ń ṣe mùkọ́bálà fún yìí interview tó ti ń sìn àwọn jókòó sórí àga yìí dúró níwájú àwọn ń bi yín pé kíni báyìí kíni báyìí kíni báyìí àrídáwọ̀ wọn ní táwọn bá nísìnyí nísìnyí náà táwọn bá change ẹ̀ sí ọ̀yá ìwọ tó ọdún wájú ọ̀yá bọ́ sórí àga káwọn náà bọ́ sí ìlú àga ìpín òyìnbó ìdí náà ń fa wàhálà ní ẹdún state nígbà tí gómìnà sọ pé àwọn tíjà máa ṣèdánwò fún náà rí ọgbọ́n yarí tó fẹ́ dọ́gbọ́n dá gbogbo àwọn tó yìí tó wọ́n ti mọ̀ pé àwọn fèlì tó bá àwọn fèlì ni lórí ìwà ìjọba dùn yà àtúrò a ẹbí lè kọ́ bẹ́ẹ̀ o ó ní fọkún lè mọ́ sẹ̀mí ìtàkù jẹ́ kí nǹkan tó o bá gbọ́ mùsùlùmí wà gbọ́ yìí rẹ̀ ìyẹn ni pé béèrè ìní àǹtàlà mùtẹ́fàmù mi ni wọlé kálímà tó o bá gbọ́ kálímù yé mẹ́ béèrè ẹ̀ ọ̀rọ̀ tí ò ní túmọ̀ gan-an ní eléyàn tó o bá gbọ́ yé tún béèrè òun ni kálímù wọ́n ní alikọ́wọ́lù kọ́wọ́ lẹ́ nífọ̀kọ́ kọ́wọ́lá nífọ̀kọ́ ló ń tààkìlù gbólóhùn méjì ní bẹ́ẹ̀ gbólóhùn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé tààkìlù ó dé wọ́n ní wà á kàró tẹ̀símọ́ọ̀hù fọ́tẹ́jì hàlú sórí ìtọ́ ọba dé ọkàn gbọ́hùn lásán ó ní padà mọ́ mọ́ ọ ní ọ̀sùn sọ pé mọ̀ ọ́fíìdọ́ fárọ́ wọ́n mọ̀ kó ti bẹ́ kọ́rọ̀ ìmú ṣùgbọ́n ohun tí wọ́n bá kọ́ lẹ̀ òun dẹ̀ sì máa máa ṣe kí ni o ó sì máa rìn lẹ́nu tẹ̀. ó ní ọ̀kúnlò kan ò lè fọ́lá òun jáwábú gbogbo ọ̀rọ̀ ló lè sìn fà yẹ̀jìmọ́ òun lè bá kúnlò ọ̀rọ̀ wá bú méjì náà lọ. ọ̀rọ̀ mi a sọ pé bátìlù ọ̀rọ̀ mi a lè sọ pé sọ̀wá gbogbo ọ̀rọ̀ ló lè sìn. nígbà mọ́kọ́ wọn kọ̀wé sí Yunusa nígbà tí ń ṣèjọba mo ní sọ̀rí lẹ́tà tí mo kọ ni ó ní kò wúlò ọlọ́run ti rè ó ní kò wúlò ni. náà kò lè kó lè kọ́ ó lè kó ọ̀kadà ló lè ló lè sí bátìlù bẹ́ẹ̀ sọ̀wá wò bẹ́ẹ̀ ọ̀rẹ́ kan wáyé kó wúlò tí òun rẹ̀ pé sọ̀wá wò pé òun gbà pé kìíní yẹn rí bẹ́ẹ̀ ẹ́ ó ní gbogbo ọ̀rọ̀ pápátákọ̀ fọláhùn ìjàwá ó lè fi yẹ̀jìmọ̀ òun tó fi gbogbo ẹ̀ sínú àkótán ẹ̀ òun ni àlèbáàtìlù wọ́n sọ wá bù àti kí ni o àti kí tó kọ́ rẹ̀. wọ́n ní wọlé ní kálá mi awalon wà á kéré ó ní sẹ́ rọ́rùn ó ní bẹ̀rẹ̀ ó dẹ̀ sì ní parí. fàfà àmúhùn máa wọ́ zihínù mi ni hu hábìrún ó ní gbọ́ méjèèjì gbọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ o gbọ́ parí náà èyí tí wọ́n bá ń kọ ní nǹkan o wọ́n zéhìnú mi ń kà àdérò kó sì dé làkàyọ wà ní tòsí. ìgbà tẹ ẹ mọ̀ fọkàn tó sọ pé làtẹ́gbẹ́lá sábà máa lè ká láàmì wọn àkìtà hàn wọn lè ká ìfà wà wà kíni kí ló tó sọ pé nǹkan sọ. látàgì fàlà má gbàgbé kí ni sábàbà ìfàlà rẹ kí ló fọ̀rọ̀ àbí wọn kẹdẹ wọn sọ fún wa wípé báyìí ní ìsìn ẹ máa ti tààmù gbọ́dọ̀ mọ ohun tó fọ̀rọ̀ pé pẹ̀lú sábàbí ìyàwó àyíṣà ni ọ̀rọ̀ tààmù lọ́lọ́run tó fi ṣe ló sọ̀rọ̀ fún wa ọdí Ọlọ́run tààlà látàgì fàlà má gbàgbéra nípa kí ọ sábàbà ìfàlà rẹ kí ló fọ̀rọ̀ àbí ọlọ́run ká wò sùn báyìí ọkàn títọ́ wàyí ọyá ẹ máa ṣe tàyámù ṣẹlẹ̀ kí lọ́sà ṣẹlẹ̀ ẹ̀ fún ọ lọ sójú ogun ni kò sì sí wọn ò láǹfààní àti lómi ìṣẹ̀lẹ̀ yẹn ó sun ìyàwó àìsàn ọ̀dì ọlọ́tàlá ni ha ha ọlọ́run ti padà sí lẹ́tọ̀ fún wa pé ká máa ṣe kí ni o ká máa ṣe tàyámù n ti ń jẹ́ mọ́ nìyẹn látẹ̀kí falà má gbàgbéra sábàbà ìkàlámù kí lọ́kọ̀rọ̀ ọ̀wá kíta igbó tí wọ́n sọ̀rọ̀ yẹn kí ni tó ni wàlìkẹ́fà bóò lórí ọ̀rọ̀ ṣe wáyé ìkẹta nìyẹn wàlìkámú mélòó tún ni wàlìmọ̀kánà àyè gangan kọ́ lápapọ̀ yẹn ni pé má gbogbo àwọn nǹkan yẹn ọgbọ́dọ̀ sọ ṣé hamsa ni àbí sita ṣé hamsa ni àbí. ajá pé márùn ni sábàbà ìkẹlẹ́ mi àbí ó ọ̀rọ̀ ọ̀wá kẹta àsìkò ẹ̀ odi méjì wàlìkáìfà bóò ni wàlìká mélòó ni wàlìmàkánì àtàyè. ọlọ́fà ń gbà wọn sọ̀rọ̀ ń palẹ̀ yọ̀ọ́ máa kún àtúlá kùn dín nìkún kí ló àfàrà àdúrà ìfọ́nù wà wò wí ọlọ́run mọjọ́ tó wí ààyè wo ni ààrẹ tí ìkẹ́sì bó làwọn wà ń gbà yẹn ohun tí wọ́n ń pè ní mọ́ nìyẹn wọ́n ń pè ní ẹ̀rí kọ́ kanu àfẹ́kẹ̀dẹ̀ ìmọ̀ màálí ọ̀dẹ̀ ọlọ́tàlá ni wọ́n yípa náà sọ̀tàlá sàdúrà ogun orí nǹkan ẹ̀sìn ibi tọ́rọ ẹ̀rìn àlí náà ṣe kéde òun náà wú ẹ̀rìn gbòde mo ti ń mọ́ọ̀nì ni wọn ní kí ló fẹ́ràn ní bẹ́ẹ̀ ni àlẹ́bí rẹ́rìn gbò bá àdé bẹ́ẹ̀ ni wọ́n ní ọ̀rọ̀ níbẹ̀rẹ̀ ní parí fàfà wọ́zihinu minka hadiru kò sì jẹ́ kí làákàyè wà tó sí ibẹ̀. ọ̀rúbàmọ́ àyàzà wèlé fàdán ilé ọlọ́lẹ̀ ó lè kó ìdààmú àbó lè kọ́lẹ̀ báwọn ọlọ́lá o jàwáàbù mọ́ yẹ́lkọ́mìnrin mọ̀sá èlé èsì wọn tí wọ́n jù sí yẹn náà mọ̀sá èlé yàtọ̀ sí tí wọ́n jù sí ibi orí wọn ti ṣe pọ̀pá Musa yàtọ̀ sí lè ní mọ́sálà bẹ́ẹ̀ tó yẹ pé á kó dààmú bá àwọn fàdán àwọn zawil fadọ́ọ̀hìn àwọn ọlọ́lá láǹpé láǹfà báyìí wọ́n jù ní gbogbo wọn sì láwọn ọmọ ó pọ́sibú. yàtọ̀ sí béèrè ọmọ akẹ́kọ̀ọ́ tọ́ga sọ pé béèrè béèrè ó lóun ò ní ọ̀gá mi àní ó béèrè béèrè níbo ti ọba ní ìyá ustaz káma alim na ànánà nabda siyam ìdá tọ́lá àlìfájọ́ wọn náà ti mú siyam ìdá gọ́rọ̀ bàtì shams wà ìdá abàtì shams àǹtẹ̀gọ̀rọ̀ kẹfà náà fàájì ẹ̀wọ̀n pé tó lùkọ́ padà sọ fún náà ni pé ọmọ máa béèrè béèrè gan lọ́dà ẹ̀wọ̀n náà ní dá láwọn pé ó béèrè béèrè ká owó oníbèrè ní gbogbo ìgbà tó lùkọ́ bá ti ní kò sí tó ti gbé ìwé bí níbèrè jọ kan ìbéèrè tí a wà báyìí ìbéèrè òun náà lọ́wọ́ béèrè sí i. so onírúbàmọ́ àyà zamil fàdọ́ èlò ó ló ní kódà mo ẹni tá à ń pè lẹ́ni tọ́lọ́lá jàwáàbù mọ̀ ọ̀yọ́lùkọ́ nínú ẹlòmọ́tà ẹ̀ tí wọ́n jù sí wọn nínú kí ni àlàyé ẹ̀sìn. fọyín ṣe kó òun bí sọmú ti àǹjáwá bíhí ó ní gbogbo wọn pátá yóò sì wọn wàá kóra ró bí sọmùtì pẹ̀lú dídákẹ́ nípa ìsìn rẹ̀ ìdátìrọ̀ di ṣáàkì fi sọ wá bí kì í ṣe pé kò síbọ̀ kankan lẹ̀ ṣùgbọ́n oríṣi ọ̀rọ̀ ní wá sọ́pọlọ wọn títí àdé yìí ni àdé yìí. Abdullahi ní tòótọ́ ayé Abdullahi mi ni abáàdì Abdullahi mélòó ńlá ni Abdullahi ibn Umar ẹ̀wọ́ tó ni Abdullahi ibn Amr ibn al-As Abdullahi ibn Abbas Abdullahi ibn Mas'ud ẹ̀wọ́ tó ni. ẹ ní Abdullahi ibùnà ọ̀sẹ̀ pàgbà lòun ni wọ́n jẹ́ ọyọ́kẹyọ kan. náà sàrà kò sínú wọn tòótọ́ Abdullahi ibùnà àgbà lòun àgbà lòun Abdullahi ibùnà Abbas Abdullahi ibùnà Umar Abdullahi ibùnà Amr ọkẹyọ kan yẹ dáwọ̀ dáwọ̀ dáwọ̀ mẹ́rin náà ni Abdullahi ibùnà Zubair àgbà wọ́n bá sọ fàdùlà. sòkè ní fàdùlà yà wá sí wọn lẹ́mìí sí abdullahi wò nígbà tó di pé ṣàkó wá jàmísí jawaabi níbi èsì yẹn wọ́n mọ̀ pa abdullahi lọ ṣẹlẹ̀ sí pé abdullahi ni wọn ò wá fẹ́ sọ pé bùnà àbáṣe wọn ò fẹ́ pè ní bùnà mọ́ ìmútẹ́lómi ìlú ìkìtà fún mi nígbà tá abdullahi mọ̀ fún ìdìtọ́ adé ó sì jẹ́ ẹ̀sìn pé bùnà mọ́ bẹ̀rẹ̀. ịta igi abdullahi lọ abdullahi o igi kan bẹ ewé rẹ̀ igi gbogbo ara ẹ̀ lọ abdullahi o lọ sọ̀rọ̀ ẹ abdullahi náà abdullahi tí wọ́n sì jẹ́ kékeré náà ọ̀nà abdullahi bọ̀ ọdí aláwọ̀sálá ní fún mọ̀ wọ́n dákẹ́ wọn ó tẹ̀sí bi ẹni pé wọ́n ní màgbà bí sùn. mo ní mẹ́nu bá dé sí yẹn kí kálukú wa náà sọ̀ra pẹ̀lú ṣèṣì yẹn mo ò wúlẹ̀ ní bá so ní o ń sí Abdullahi ni torí Abdullahi ni bó ti ṣe béèrè ni pé igi kan òkè ń ta lọ́mọ nù yín rìwáyà mi wáyé pé igi kan bẹ gbogbo ara ẹ̀ pátá ló wúlò ta lọ́mọ nù yín gbogbo àwọn sábẹ́ ń wọlé ni wọn ò lè dáhùn rẹ̀ kánẹ́bì tó tẹ̀ wá sọ pé igi ọ̀pẹ ni ìgbà tó ń di tí wọ́n wá ń lọlé àtọ́láì mọ́ wa ń sọ fún dádì rẹ̀ pé mo sì mọ́ pé igi ọ̀pẹ ni ṣùgbọ́n ojú ń tì nígbà àwọn bíi gbogbo ẹ̀yà àgbàlagbà rẹ̀ ní ọba rẹ wá ní tọ́ ọba sọ níbi tí nù ọba dùn ní ọba lágbára. ààrẹ ti gẹ̀ẹ́sì ṣé sọ pé bí ọgbọ́n bí ọgbọ́n bímọ bímọ bímọ wọn á máa fi ròyìn Abdullahi ibn Abbas rẹ rárá pé Abdullahi ibn Abbas. bá àwọn ọmọ nìyẹn ṣe é wọn máa da lórúkọ ọmọ sápá àwọn àbá àwọn àjọ gáskíá sọ̀rọ̀ bá ti di pé ó ti rújú bẹ́ẹ̀ ni wọ́n rà pátì abẹ́ẹ̀ ti gẹ̀ẹ́sì ńlá ìṣòrọ́dì ṣẹ́kì tí ṣẹ́kì yẹn bá ti ṣẹlẹ̀ ti sọ wá bìyì nípa kíkọ̀ rẹ̀ ti nǹkan yẹn túmsìkù abẹ́ẹ̀ ti gẹ̀ẹ́sì wọ́n máa máa kóra dóbi sọ́m pẹ̀lú dídákẹ́ ẹ̀ ń jà wá bìyì nípa ìsìn ọ̀rọ̀ yẹn. àánẹ́kùnmọ́lá ọ̀sán abdullahi wo tiẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ tánà bẹ̀rẹ̀ pé igi kan bẹ hmm. ló pé márùn yìí àbí náà kàkà kí n lọ bíi márùn yìí ẹlòmíì ti ẹ̀ parọ́ má bóyá rà débi pé gómìnà ti ṣe kínní nìyí irọ́ ní sì ń fà. wọ́n kú ti mọ̀ pé ànílọ̀ owó tíra kẹ̀kẹ́ sọ̀rọ̀ àdéhùn tá a ní náà nì inú buhari irọ́ sì ni. aláàrẹ nẹ́sà lọ́la sàlámọ̀ ìkẹ́fẹ́ o ìkẹ́fẹ́ yàtọ̀ sí ọ̀kẹ́ tí bá ń yíwọ́ lọ́dọ̀ àwọn àfáà wa kọ̀ọ̀kan máa ń yíwọ́ gbà mí tí yíwọ́ ó lè jẹ́ hifdon torí mo dáhùn yẹn irú ẹni tá a sọ pé ń sọ̀rọ̀ nípa ibùdó tèmíà yẹn àwọn yẹn padà kọ́rọ̀ sí lẹ́nu pé ó ní sábàbí tàbí ká tó sọ pé àfáà yẹn gẹ́gẹ́ sọ sínú nǹkan dìmọ̀ pé gbogbo nǹkan tó ń kà ní mistake yìí ní sábàbí àfáà yẹn ni ọlọ́sọ. ó ní kíkí sábàbí yẹn ni pé torí pé gọ́ọ̀lì bíyà nǹkan tí ibùdó tèmíà tó kọ sínú tíra yàní yétùbù àníhẹ́bìyì èyí tó há sọpọlọ ni torí lẹ́yìn sábà àkókò tó ṣé ọ̀sìn pẹ̀lú àfa ó sì lóhun tó súnmọ́ bíi twenty years alùpùpù àtàlọ́ba káàtó ẹ̀rọ àbá ó lóhun tó súnmọ́ twenty years lẹ́wọ̀n ẹ̀ pé eighteen tó lò báyìí kánà máa ho Ibn Qayyim rahimahullah ta'ala al-Jawziyya fún eighteen years àwọn akéwì mélòó lọ gbajúmọ̀ fún Ibn Taymiyyah ọ̀yà tó ṣe pé wọ́n sì jẹ́ mùsàlá fannin tani ẹ mọ́ ni ọmọ akẹ́wọ́ bíi márùn-ún ni ṣùgbọ́n méjì méjì hàn lọ́dọ̀ wa púpọ̀ jù àwọn yòókù náà hàn Ibn Kathir Ibn Kathir wọ́n bí wọn ní sẹ́wọ̀n o àbí Ibn Qayyim eighty lọ́dẹ̀ sì lò pẹ̀lú ẹ̀ ní ìlú ẹ̀wọ̀n ṣé kí n gbà tí babọ́ ju tí wọ́n babọ́ jáde láyé tí ó kó lẹ́wọ̀n báyìí wọ́n kó mùjálá lóbi seventy five àwọn tíra bàǹtùbàǹtù àádọ́rin ni wọ́n kó jáde àwọn afáàfi sọ pé ẹni ọba lóun fẹ́ kọ́ tẹ́bùnù tèmi àkọ́mọ ohun tí ń sọmọ ni ìbéèrè tá a bì ní pé ìwo lọ fẹ́ kọ́ mẹ́ sọ fẹ́ sọ nípa ìmọ̀ rẹ̀ ni kúkú sèmùjá ládùn kan lórí eléyìí àbọ̀ fẹ́ sọ nípa <laughs> ìbádà rẹ̀ sèmùjá ládùn kan pé eléyìí ìwo lọ fẹ́ sọ jẹ́ àmọ́ ọkọ̀ yìí wa nítorí pé tèmi àná sọ̀rọ̀ ìgbà ọ̀tá láwọn àlìjáàmì jámẹ àgàn ẹ mọ fún ti ń jẹ jámẹ ẹ mọ iye fakọlítì tó wà mọ ẹ mọ iye kò lè yá ẹgbẹ jámẹ ọkẹ wí lérò pé bẹ́ẹ̀ ni jámẹ ilé ìní ṣe jámẹ ànínì tí wọn bá tó máa kò lè yá tó so ẹnìyẹn ni mo tún fà ní pé pípọ̀ ẹ̀jẹ̀ abẹ́ ti gẹ̀ẹ́sì ó ní wọ̀lọ́ yẹ kó nùlùkọ́ lòfin kíyàsì tó bá yẹ pé gbólóhùn wà nù kí ni àlùkíyàsì yàní àfiwé min fiddatin bayda inda nasi ó ní nínú fiddati bayda ìyẹn flavour tó white lọ́dọ̀ àwọn èèyàn. idan ó ní ẹgbẹ́ dáadáa ó ń tọ́ bá jásí pé kéèyàn sọ̀rọ̀ kèsì yẹ kéèyàn sọ̀rọ̀ kí wọ́n bí yẹn lọ́rọ̀ kéèyàn sọ̀rọ̀ flavour white ló jẹ́ lọ́dọ̀ àwọn èèyàn tá a bá fẹ́ ṣàfiwé rẹ̀. قال اذا ترى بعربه لا كان صمت من حين الذهب قد كان قول تلوري جنوبي فافهم بابا يو هداك الله أعلم السلام اي طبعا على سيدي فاطمه على راسي دي قاتله kí wọ́n mọ̀ ní àwọn ẹ̀kọ́ tó wà nínú ìlú. ọ̀yà àwọn àpò ìtàn márùn-ún márùn-ún kí ó fi kárí.